يوافي عطاءه للمؤمنين والصلاة والسلام على خير خلقه أجمعين خاتم النبيين وإمام المرسلين وقائد الكفر المحجرين سيدنا ونبينا وقائدنا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فيا أيها الناس اتقوا الله سبحانه وتعالى ويقول الله سبحانه وتعالى وأنتم خير الذين أوتوا الكتاب أن اتقوا الله فطرة الإيمان لقد قصرت علاقة المسلمين بدخول الزمن التي يقتضي mo rí ìdẹ̀lá orí tó ṣe fún wa ní ọpẹ́ tó ṣe déédéé pẹ̀lú títóbi ọlọ́run ọba àti pípé ọlọ́run. ọpẹ́ ni fún ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ní ọpẹ́ tó pọ̀ lórí títóbi ibi ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ti nífẹ̀ẹ́ sí òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tó jẹ́ ní ìkọkàtàn. ọpẹ́ ni fún ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ní ọpẹ́ tó ṣe pé yọ jẹ ọpẹ́ sí yọ pọ̀ tí ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ìkẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ kó máa bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé ànábì ọlọ́ba àti wọn àtàwọn sàhábà rẹ̀ àti olùtẹ̀lé náà rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ títí tí ó fi di ọjọ́ àìsèyáàmà lẹ́yìn náà gbogbo àti ajẹ́rúsìn ọlọ́run ẹjẹ́ apáyọ ọlọ́run ọba ìlẹ́gẹ́ lákàtúmọ̀ àbẹ̀rù ọlọ́run ọba lọ́sàn-án wa àti lóru wa àti ní kọ̀rọ̀ eléyìí ti ní àsọsílẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ fún gbogbo àwọn tó kún tírà síwájú àti gbogbo àwọn tó ti fún ọjọ́ mùsùlùmí lásìkò tọ́lọ́n tírà nẹ́sù sọ́lọ́m ní sẹ́yìn pé kápáyà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìpáyà ọlọ́run ọba náà ti ní kí gbogbo akáṣe tí ọ̀yà wáyà ìyá ọlọ́run ọba gbogbo tí ò ní jẹ́ ká lè ti ya ọlọ́run téèyàn bá ti gbé ìlú ẹni bẹ́ẹ̀ ti ń páyà ọlọ́run pẹ̀lú pé ọmọ àti gbogbo tọ́lọ́run ọba fẹ́ ó ojú ká lọ mọ̀ yìí pé ọmọ ti ní sinmi ìbátan ti bẹ láàrin wa àwa tá a jẹ́ mùsùlùmí pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lọ́pọ̀lọpọ̀ a rí tó ti dákẹ́ tó sì ti dúró gidi ní gbogbo bí àwọn ọjọ́ ayé ti ń lọ báwọn àgbà ayé ò ti kú bí àwọn fìtínà oríṣiríṣi ibi ti ń tó tẹ̀léra wọn bí fìtínà àwọn kọ̀wárì ó ti ṣẹlẹ̀ ti àwọn ṣíyà tó tún tẹ̀lé àwọn kọ̀dáríyà táwọn náà ṣe kíni wọ́n wá àwọn Mu'tazila tí wọ́n náà dé àwọn Asha'ira tí wọ́n náà dé gbogbo àwọn kíntànù oríṣiríṣi kó ti ń ṣẹlẹ̀ tí ń tó tẹ̀léra wọn tí ń tó tẹ̀léra wọn eléyìí ọjà ìbáṣepọ̀ ìbáṣa tí ń bẹ láàrin ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sí ànábì wọn ti ṣe Muhammad sallallahu alayhi wa sallam débi wípé ìbáṣa tí ń bẹ láàrin ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tá a wà ń bẹ́ẹ̀ ọfẹ lè má fẹ ju lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé a kàn gbọ́ wípé wọn dárúkọ àtẹgbọ Muhammad sallallahu alaihi wasallam ju kásàsì àsàlátù fún lásán lọ. tàbí bẹ́ẹ̀ kọ́ ọkàjẹ́ fáwọn èèyàn kà máa dún kọrin òhìnbó làbí aliasi ní ya Muhammadu abakari sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ wọn kà wọ́n láwọn ṣe kíni o àwọn ṣe tàbáwọn tí ẹ̀rẹ́ tí ànábì sallallahu alaihi wasallam nítorí pé ìní hijira nàmbà wán tàbáwọn tí ẹ̀rẹ́ tí ànábì sallallahu alaihi wasallam nítorí pé òní gangan lòru ni wọ́n ní kan tí wọ́n ní kó dùnkè wá wọ́n fún ní ìrun láti sánmà wá àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà làwọn ààyè tó ṣe é pé ìbátanpọ̀ ti ń bẹ láàrin mùsùlùmí lónìí sí ànábì wọn gẹ́gẹ́ bó ní kálukú wa bá a sí ní tí ń pọ̀ nínú àwùjọ ìjẹ́ ilé ìwà ni sọ́lọ́wọ́n bá ilé gbẹ láti so wápọ̀ ìpapọ̀ pẹ̀lú ànẹ́bì nìkan báyìí tí gbogbo àwọn nǹkan tá a ti kàkàlẹ̀ yìí tó náà ní ìbátan wa pẹ̀lú wa Muhammad o. ètò ní í ṣe pẹ̀lú rẹ̀ lẹ́yìn tuntun òun náà ní pé ìmọ̀ pẹ̀lú ìmọ̀ gbogbo àwọn nǹkan tá a kà tó gòkè lọ sọ́mà tó lọ gbàrún wá lélẹ́ yìí kò sínú àwọn nǹkan tó ṣe gòkè ẹ̀sìn ànẹ́bí sọ̀rọ̀ náà sínú àgbé wá ní ìbátan ti bẹ láàrin wa sí òjíṣẹ́ ọlọ́run sọ́lá lọ́wọ́ àlejò àlẹ́ àlejò sọ́lá. ṣùgbọ́n láwùjọ tá a wà lónìí ìtọ́pọ̀ nínú rẹ̀ nìyẹn o kọ̀ wá sí ìwòye fún wa kò sì sí ìbáṣepọ̀ fún wa láti gbé sí ìbátan wọ́n máa wà láàrin àwa àtànẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́lá ní ìbátan tó lágbára púpọ̀ ìtúsí kọ́lọ́ ọba tí ọlá rẹ̀ gani lọ gẹ́gẹ́ fúnra ara rẹ̀ fẹ́ lára àwa tá a jẹ́ mùsùlùmí lọ́yẹ̀ ká wò wọ́n sí lára nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam nípa ìfẹ́ wa sáàmà fúnpa àdìsí ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. ìgbà láti máa wo ànẹ́bí kọ́ṣe dáadáa ni nínú àwọn ìjọsìn wa àwọn ànábì ní olùkọ́ṣe nínú àdìsọ́kàn wa àwọn ànábì ní olùkọ́ṣe nínú àwọn ìwà wa àwọn ànábì nínú àwọn iṣẹ́ wa ìsìlámù àwọn ànábì sallallahu alaihi wasallam kọ́ṣe. eléyìí ó ti inú àwùjọ. tọ́wọ́ pé àwọn tá mùsùlùmí lónìí nínú gbàtà tó wà lásìkò yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ oníkálukú wa láwọn pàtùmọ́ra pa níbi ànẹ́bí sallallahu alaihi wa sallam ṣùgbọ́n o tá a bá wá wo iṣẹ́ oníkálukú wa iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ní ìdí rinlẹ̀ wípé ìdàkejì tá à ń sọjá jùlẹ̀ nù sànẹ́bí sallallahu alaihi wa sallam ní ìṣẹ̀lẹ̀ sí wa. ìyẹn nígbà ń sọ fún níbi ànẹ́bí ìṣùgbọ́n kúkú tẹ wá ń ta kó ìníṣẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa ala wa sallama bọ́yá nítorí wípé àwọn ọ̀dọ́ wọ́n lè máa rò wọ́n sì lè máa wí wípé bọ́yá wọn ọ̀mọ báwo lọ báwo ló ti tọ́ báwo ló ti yẹ káwọn ṣe níta nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. tàbá wọnú àwùjọ tá a wà pàápàá jùlọ nínú tẹ̀mí tá a ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ṣe láàmú rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ti dàrú mára wọn bẹ́ẹ̀ ni aburú náà ó ti gòkè ó ti gòdò ó ti tàkà nínú àwùjọ tó ṣe pé ní àtẹnìkọ̀ọ̀kan wa tá a wà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwọn ọmọ wa nàgbà tí wọ́n dìde láwùjọ tá a wà lónìí wọ́n dẹ̀ tó ṣe pé wọ́n fara gbólóhùn kan wípé àwọn ọ̀rẹ́ ni tá a fẹ́ wò ní àwòkọ́sí rere dáadáa lórí mo dẹ̀ wa tá a fẹ́ tẹ̀lé ààrẹ ni sọ́jà àwòkọ́sí fún wa ni o tẹ́ ẹ bá rí wa tá à ń sábúrú orí pa ara èèyàn rẹ láwùjọ láti pa àfẹ́ kọ́sí ni ṣùgbọ́n o tí wọ́n bá tiẹ̀ rí ǹjẹ́ wọ́n wádìí ó sì tọ́ yẹ fún wọn láti gbé fún lè wádìí nípa tààlẹ́ àwòkọ́ṣe rere fáwọn inú sẹ̀mí ayé àwọn inú ẹ̀sìn àwọn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ti léyìí o ní tá à ń rí lára wọn nínú àwùjọ tá a wà lónìí tó ti jẹ́ pé àsìkò náà ń jẹ́rìí lórí rẹ̀ sẹ́ni tẹ́mi àtẹnukọ̀ kan wá náà tá a sì lè máa fi rinlẹ̀ lórí pé òdodo òun náà ní tá à ń sọ yìí. ní táwọn ọmọ wa wò kọ́ṣe ìtọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ wò kọ́ṣe láwùjọ tá a wà lónìí òun náà ni àwọn tó ti fún wọn jẹ́ mọ̀kàtìrì àwọn oníròyìn lásán ẹni máa rí lọ́pọ̀lọpọ̀ fìlọ́sọ́fà àwọn tó ṣe ike wọ́n kà máa ń wọ̀nyí lásán ike ìka yìí ó ń gbóná kí ló mú gbóná ta ló ní ó gbóná kò sí ìtọ́ka àwọn pẹ̀lú rẹ̀ ìròrí lásán ni ayé ìka ń bẹ lásán àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ba dá kan tọ́ba tó dá tùpẹ́ lómi ọ̀wà ìbáyé yọ parẹ́ ìtọ́jọ́ àwọn ọmọ wa wọn máa tọ́ wọn máa wá wọn máa lọ ìròrí lásán àwọn oníròrí àwọn physical àwọn làwọn wò ká làwọn máa wá àtàwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ láwùjọ lónìí òun náà ni wọ́n wò kọ́ṣe nínú àwùjọ tó sì bá wa àwọn ni wọ́n mú ní àpẹẹrẹ rere wọn eléyìí nínú àwọn nǹkan tó gbogbo ni. bákan náà nínú àwọn nǹkan tó ṣe pé àwọn ọmọ wa àwọn ọ̀dọ́ wa tí wọ́n rí ní àwòkọ́ṣe tiwọn nínú àwùjọ tá a wà lónìí òun náà ni alùpùpù àwọn tó ṣe wípé wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ eléré orí ìtàgé òun náà làwọn ọmọ wa wọ́pọ̀ sí lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yóò máa sọ pé abidjan lòun eléyà máa sọ pé kánran lòun eléyìí kan yóò máa sọ pé òun tóun ìṣe lòun dà gẹ́gẹ́ bí àgbákò eléyìí ó sì máa sọ pé òun tóun ìṣe lòun dà gẹ́gẹ́ bí adírẹ́bí eléyìí ó máa sọ pé lẹ́yìn kìnnìkan lòun ànàmọ́ àwọn tí wọ́n ń ṣeré orí ìtàgé làwọn ọmọ wa ń wò kọ́sẹ̀ ni wọ́n wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó dáa nínú àwùjọ. láì ní òsì lọ́wọ́ púpọ̀ ọ̀nbẹ lọ́wọ́ àwọn òbí tọ́pọ̀lọpọ̀ torí tí wọ́n bá béèrè lọ́wọ́ òbí gangan fúnra rẹ̀ pé ta ni àwòkọ́sẹ̀ ìjẹ gangan fúnra rẹ̀ òun náà lè máa dápọ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n ń sóòsà àwọn bàbá rẹ̀ tí wọ́n ń tẹ́bọ̀ òun náà lè máa dápọ̀ rẹ̀ pé àwọn àgbà wọn yẹn táwọn ń wájú àwọn ọ̀bárò ìtẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn bàbá wọn subhanallah ọmọ kò sì ní bá nǹkan tí bàbá tiẹ̀ náà ń délẹ̀ ọjọ́ pé mi ìlọ́fẹ́ sí i kí bá ti kọ́ ọmọ sọ́nà ọba ìlú galaba fẹ́ sàánú òní ọba burú lọ́wọ́ bàbá rẹ̀ yóò ṣe kí ni òní ọjà kò ṣàbúrú ọmọ sọ́nà ọba fẹ́ sàánú ni ìlú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sí. so lọ́pọ̀lọpọ̀ àwọn tó ṣe kí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣeré wọ̀nyí làwọn máa ń wò ní àwòkọ́ṣe yàtọ̀ sí nínú àwọn táwọn ọmọ ni alimọ̀tọ́ bíi àwọn aládùúgbò àwọn akọrin tí wọ́n jẹ́ ọba àdúgbò òun náà làwọn ọmọ wa ń kọ́ sí láwùjọ tá a wà lónìí tẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì pé ó yá àwọn tiẹ̀ yóò ní a ọ̀gá ńlá bẹ̀ màláìkà òun náà tún wà ẹ̀ẹ́tún rí wọn oṣù pání eléyìí ní pàṣọ òbẹ́sẹ̀rẹ̀ lélẹ́yìí ẹ wàá máa rí wọn wọ́n máa ka wọ́n lọ kó àmúṣe òun a wọ́n fẹ́ràn alájà pàdé ní oríṣiríṣi wọ́n máa ka wọ́n àwọn tiẹ̀ nìyẹn ẹ tún máa rí wọn tó ṣe yí pé lọ́pọ̀lọpọ̀ wọ́n tún máa jiyàn lórí ẹ̀ ilé tí wọ́n sọ pé pàṣọ ọmọ orí kọjú òṣùpá lọ tóró òṣùpá yẹn tó bá fẹ́ bẹ̀rẹ̀ orí ẹ̀ báyìí kó wo bí ṣe ṣe ní ah ó tún gbé ní kú bàbá o subhanallah ìmọ̀ ń tẹ káàkiri àwùjọ wa tẹ́ bá dí ọjà wa ń bẹ̀ yẹn tẹ́ bá dí ọjà ẹ rí signpost àwọn fashion na pasoma ẹ rí wọ́n rí fashion pasoma wọláì nìkan sọ́jọ́ kan ó lóun máa ń sọ fọlọ́hún o ó máa ń sọ fọlọ́hún pé ọlọ́hún owó tó fóun tó wò ní lè pe wàtí láì tó wò ní náà fún àdá ìjọ ọlọ́hún máa fóun mo ní àmì ó tó sì owó tó lọ́wọ́ fóun tó wò ní ilé ìnáfún wàtí láì dé ah, ah, ọlọ́hún máa fóun lówó ọ̀wọ́ subhanallah ẹ wàá máa wò ó báwo ni wọ́n ti wàtí láì dé náà wọ́n ní fún ọ wọ́n mọ̀ jà fún ọ lónífẹ̀ẹ́ sí fún ọ. torí pé nígbà tó bá ti dá wọn àníná pariwo ọ̀nà owó tó bá ti ná gbogbo owó tó níkun kò sí ètò ọkà pẹ̀lú pé wọ́n jẹnu ara rẹ̀ arara tí wọ́n bá ti tó bá ti tòṣì fún ọ tó dàrú fún ọ lónìí òun rẹ̀ lómi lónìí tí ó tún kí ó ti gbowó lọ́wọ́ rẹ̀ tó bá tó bàjẹ́ fẹ́ ni ẹ náà lókun rẹ̀ lómi lọ́la yọgbà wò lọ́wọ́ gbogbo àwa tá a jọ̀dọ̀ ẹ̀ àwọn èèyàn ti hand spray wọ́n ti wọ etí báyìí ẹ lè ro gbàlù kùránì ní gbọ́ pẹ̀lú orúgbà pẹ̀lú ṣòkòtò tó lọ sókè bẹ́ẹ̀ni ká tètè ń sálẹ̀ ní báyìí nìyẹn salamu aleykum salamu aleykum ọ̀gbọ́n tá a ń mọ àti bá kùránì lọ ó ti bá kùránì lọ wọ́n ní wọ́n ka yí ní báyìí sí àfin ìyọ níbi fóònù báyìí gbogbo ẹgbàá bíi bíi ah, ah, ah subhanallah ẹni tá a lérò ìjọ yẹ ká máa kọ́ kọjá pé bí kí máa mùsùlùmí tó ti já tó jáde nínú fóònù rẹ̀. bí ká máa gbọ́ kí sheikh alqari muhammad ayub rahimahullahu ta'ala ó ti já tó nínú fóònù rẹ̀. ọwọ́ àtẹ̀jú ṣe pé àwọn àlùjọ burúkú wọn náà lọ jáde nínú fóònù rẹ̀ fa inna lillahi wa inna ilayhi raji'un. wa ghayru taqiyyin ya'muru an-nasa bit tọ̀bí ibo yòdáwì wọ́tọ̀bí ibo màrí ibo. ẹni tí ọ̀páyọ̀ ọlọ́run kò fi sọ fún yàn pé ẹ̀fáyọ̀ ọlọ́run. dókítà tá à ń wò yìí pé tíyẹn bá sáárẹ̀ tá a bá débẹ̀ kó lè tọ́jú èèyàn tó bá wọ ọlọ́run èèyàn dá láàfíà. olùgbé dókítà náà gbádùn jàmá. kó làwọn afẹ́ gbọ́rọ̀ ìgbà báyìí. ẹ̀yà ulama ad ya milh al-balad wa ma yuslihu al-milha illa tọ́rọ̀ bá fẹ́ borí fún un tó fẹ́ bàjẹ́ tí ọ̀fẹ́ dá a máa èyí ni wọ́n pè kí ẹ ṣàtúnṣe rẹ ìlàwọ̀ afẹ́ fi ṣàtúnṣe yọ ìjọ tí ọba bàjẹ́ tí ọba dọ̀tí ẹ̀dá kò ìjọ tí ọba di tọ́tẹ́ ìlà fẹ́ fi síyọ̀ tí yóò ti wá di tuntun báyìí tọ́ba jẹ́ ike àwọn tá a máa fojú sí lára lágbègbè gàgà pé a ẹni yìí ó yẹ kó jẹ́ pé dáadáa láàrin lára rẹ̀ ọwọ́ adẹ tó ṣe yí pé àbúrú láàrin lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ ilé ìkéwù sí láàrin lára wọn ní aburú ni lọ́pọ̀lọpọ̀ tí kì í bá ti pẹ́ni fọlọ́wọ́n ọba ìlú pẹ̀lú ọba sáàdù subhanallah nígbà tó bá jẹ́ pé àbá àlẹ́ ìgbé òkèké fún ara rẹ̀ ọba di akọrin ìbá lọ sí kíṣẹ́ tìbí studio kí là ń lérò pọ̀ fẹ́ ṣẹlẹ̀ sọmọ alẹ́ ìgbé. torí pé ìrìn àjáàna ọkùnrin bẹ́ẹ̀ ti lè bẹ́ẹ̀ ti tọ́jẹ́ adarí inú ilé ọkọ inú ilé tó bá ti gbé ìlú kọ́rùn kí là ń lérò kọ́ máa ń lé bẹ́ẹ̀ ní àtìyàwó inú ilé kò sí nǹkan kan ju kó máa tàdídéke lọ. ibú ọjọ́ pé bá a ní ilé lókè náà ti bọ́ọ̀lù yìí subhanallah kí làwọn afẹ́ máa sọ ń bàtà bá ti rí lára ẹni tó ń jẹ́ pé wọ́n bá ti ké tán wọ́n dakọrin ni ni wọ́n bá ti ké tán wọ́n jẹ́ pẹ̀lú táwọn kọ́ sí tàrí lára nẹ́bí wa yìí sallallahu alaihi wa alihi wa sallam. torí ẹ̀ tá a bá sọ yìí pé ọ̀dọ́ mi níta wípé gbogbo ìgbésí ayé rẹ̀ àwọn eléré oríṣàgé lọ́mọdù sáǹsọ gbọ́dọ̀ mi níta gbogbo ìgbésí ayé rẹ̀ àwọn olórin ló ti bá lọ ẹ wọ ìgbésí ayé àwọn àwọn àbáṣọ kan lọ táwọn ọ̀dọ́ làgbà yìí ọlọ́ọ̀ ìṣẹ́ bá gba fóònù ẹ̀lòmíì ìṣẹ́ bá ṣàṣẹ wàláyé ọ̀pọ̀lọpọ̀ akọni lẹ́ẹ̀ bá bẹ̀. ó dá yàtọ̀ sí yàtọ̀ sí yẹn ẹ mọ̀ rí àwọn akọni tó ti bẹ́ẹ̀ fi pàṣùmà gidi lélẹ̀ lórí fóònù àpá. subhanallah bí a ò gbà tiẹ̀ gan ò gbà tiẹ̀ ó kẹ ọmọ yẹn kì í. débi pẹ́lú mi ìgbà tó bá wọnú classroom tó fẹ́ fọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn báyìí ọwọ́ afẹ́kọ̀ọ́ ní pẹ̀lú àwọn ẹsẹ̀ orin tó ṣe fún wọn kọ́ tó jẹ́ ti ẹ̀kọ́ kí n ti sàlùjọ. Ìyá ọmọ sọ pé ẹ lágbègbè káàkiri ni nínú àwọn mẹ́tọ́ọ̀dù tí máa ń múni tí èèyàn ti máa ń kọrin. Táwọn lárúbá sì ti kọ àwọn orin tó ń kọ kalẹ̀ tí sáǹfààní táwọn ń rílò lónìí lónìí nínú rẹ̀. Òun náà ni ìyanràn olórí wo ni wọ́n mọ̀ tó mọ orin tó mọ̀ yanràn sí. Nínú rẹ̀ òun náà ni kákí obìnrin olórí wo ni wọ́n obìnrin kiri ẹlòmíì ọ̀ máa ń sọ gbogbo ẹ̀ pé a ah, bàbá nípa sọ̀rọ̀ ká kéèyàn dárò òkú a ah, barista mọ ọmọ dárò òkú o ẹ̀wò bó ṣe dárò òkú jura àmọ́ pàlẹ́ kì í fún ọmọ dárò òkú ẹ̀wò bó ṣe lóhùn dárò ọ̀kára jù ẹ mọ̀ láwọn olùkọ́ bẹ́ẹ̀ nínú kíláàsì wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀. pé a sì tàbá fẹ́ kéèyàn sádùúgbò ọ̀gá ni pọ̀lìtì o pọ̀lìtì máa dùgbò kí làwọn afẹ́ kọ́ mi wọlé yìí subhanallah ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì táwọn òkúté ọyẹ kó wúlò fẹ́ sí ọ̀nà ìdílé wúlò sí ni ẹni bí ṣètọ́n. àwọn àwòkọ́sí àwọn ọmọ wa nínú àwùjọ lélẹ́yìí o níbi ibi ibi jẹ́ wàhálì ìkórira yẹn dé àwọn ọmọ sọ pé àwọn àfa yìí gbogbo gbogbo tí wọ́n ló lé gbogbo tí wọ́n náà ní wọ́n lé kókókó tọ ìyàwó la tó fẹ́ ṣe àtúnwó tí wọ́n ṣe wọ́n bá lọ fi àwọn bàbá onílù wá bàbá abẹ́kẹ́ lulu kẹ́ fi ṣe wá sí

ṣètò wọn ní yàtọ̀ tó ń bẹ láàrin ìgbéyàwó wa àti tàwọn tọ̀hún yẹn ó dàbí dúkù tó dúkù yẹn kí wọn lórí tó ti ní amadu ní ìsìn wọn bá ní ẹlú sí gángan wọn ní ẹlú àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ fún pé àwọn àgbàlagbà kan wá àwọn ọkùnrin kan wá gbé wá lùlù rárá o gbogbo àgbàlagbà kí ọmọ tó yí kàn yí máa lùlù bìyẹn bá ti sáyé níyì yọ wà gàtẹ yọmọdúndún ọ̀ràn àwọn tá a bá ń tẹjá lọ pátì kì í ti tẹ dáadáa onílò òfin ẹ̀sìn ọlọ́run ẹ̀dàpọ̀ ẹ̀já lọ pátì. ìta àwọn ọmọ wa ń kó kọ́ṣe láwùjọ nìyẹn nínú àwùjọ tó ṣe fún kálukú wa tá a wà ní ìsìn. ẹ̀dàpọ̀ ẹ̀já sọ̀rọ̀ àkóso mi yẹn. àwọn obìnrin ni wọ́n sọ yí pé wọ́n láǹfààní láàyè tóbìnrin wà láti ìrìn ẹgbẹ́ wọn. ẹ wo ojú táwọn ìyá wa máa ń ṣe kàfẹ́ tí wọ́n máa ń lu wọ́n máa kọ́ fún obìnrin tí lọ́ọ́lé ọkọ irú yẹn là ń sọ wọ́n pè wọ́n lu sẹ́lí wọ́n jókòó láàrin àwọn obìnrin lásán náà ni ẹnìkan lè máa lu báyẹn lápẹẹrẹ bí ẹgbẹ́lẹ̀ kan máa kọ ọ̀rọ̀ bí ọkọ kó ṣe rí kó ṣe rí ìfaradà tó yẹ kó bèrè ó ṣe àwọn nǹkan tó ṣe é ṣe tó lè bá nílé ọkọ àwọn àmójútó tó yẹ kó ṣe wọn àmà kọ fún fún mọ̀ pé á ah, ètò òwúntọ́ kì í ti lè rí o kì í ti lè rí máa bójú ṣe ọkọ ṣe kí ni o kò ṣe rí. lásán láàrin àwọn obìnrin ẹ̀dá púpọ̀ lọkùnrin ti wá ráyè ọkùnrin tó gbádùn tó ní làágá yìí ó ti lọ máa fún bọ́ọ̀lù. lọ́dà púpọ̀ sànù fẹ́mi àtẹnìkọ̀ kan wà o torí aburú náà ti wá gbayé báyìí aburú ti gbayé gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì náà ti mú rẹ̀ sí wọn lọ jó lágbo òṣèlú wọn lọ jó lágbo òfin wọn lọ tàdérékè burúkú níyọ̀gbọ́dọ̀ máa bá lára ẹ̀ ẹ̀yin náà rí ẹ káàkiri lórí lórí Facebook ẹ káàkiri lórí WhatsApp àwọn obìnrin ibú làwọn yẹn lórí di agbo nípa gbangba báyìí obìnrin ọmọ tó pa àwọn obìnrin ibú yìí ebi wọn bẹ lọ́wọ́ bá kọ́kọ́ lọ́wọ́ bó sùn lóbi ibú yìí irú yẹn hànà ń bẹ lára ọkàtà àfọwọ́ hànà mọ́lẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ ń sọ ẹ̀tọ́ káwọn ẹlẹ́yà náà wọ́n ti ń gbélé yìí nǹkan bá nǹkan bá nǹkan lára ni bóyá ó ń paraga ni lẹ́nu kankan mú ló dasọ bó lójú toró kéré tí wọ́n kọ́ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn pẹ̀lú farabalẹ̀ ní má bá kú jáde jáde lọ́dọ̀ rẹ̀. àwa náà ti ń kan yẹn ti fẹ́ lọ́wọ́ wa ẹja ń sọ̀rọ̀ láti máa san abúlé káàkiri o. ó ń kálukú wa tá a bá ti rí báyìí àti kátàrí pósì ẹ̀ kátàrí pósì ẹ̀ sọ̀rọ̀ fún agbègbè yẹn ẹja kù. pàápàá jùlọ ọdún tó fi yẹn ti yẹn kì í ti tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ máa tàkà kọ́lọ́ ọba kó dáhùn kó fi àánú gbogbo àwọn ìṣesí wọ̀nyí ìtàwọn èèyàn wò kọ́ ṣe láwùjọ tá a wà lónìí nìyẹn ẹ kó kálukú wa ẹ ká máa tà ń dé. ọ̀pọ̀lọpọ̀ wọn ike àwọn eré bọ́ọ̀lù wọn kọ́ ṣe o àwọn làìní wọn bá bí ìlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ní kó dárúkọ ọmọ mẹ́ta méjì nínú obìnrin ẹyọkan lọ ọkùnrin ike yóò gbìyànjú títí yóò dà fọ kọ́ọ̀tì torí tó ti tún kọ́ọ̀tì ó ní àgbélẹ̀rọ wọn máa ń gbé káàkiri káà níbi ní tó kú da ìgbàkọ́nà yọwọ́ kọ́ọ̀tì mú ọmọ ọ̀yọ̀wọ́ ẹ̀kọ́ lòkù àdẹ́bí ọ̀sọ́ bẹ́ẹ̀ o àgbélẹ̀rọ tó ń ti àfihàn rẹ̀ fánàbí ní tí ó fi mọ orúkọ kọ́ọ̀tì mú lásán náà nìyẹn bí ẹsẹ̀ rẹ́mílẹ́sì rẹ́mílẹ́sì àtìwọ́n náà látẹ́kù ikú rẹ̀ ẹ wá sọ fẹ́ lómi pé òṣèré márùn-ún mẹ́wàá kọjá kọ rẹ̀ títí tí ìdá pẹ̀. kẹ́ni kì í jẹ́ sí ẹwà ní gbọ́dọ̀ akọ. wọ́lọ́ọ̀hì fẹ́nu àwọn àbá wa sọ fún mi ní ẹnu lọ́wọ́lọ́wọ́ ẹ̀ pé ẹnìkan ó ń sọ pé ah sáàdì ṣe ọ̀rọ̀ bọ́ọ̀lù tẹ mẹ́nu báyìí àwọn ọ̀dọ́ òní fẹ́ràn yìí ah níbi tá a fún un lórí èmi tí wọ́n sọ yìí mo fún ẹ̀ pé nígbà tó kan pé Nàìjíríà ti Brazil àbí ìkàfẹ́ gbá bọ́ọ̀lù tàbẹ́nìkà àbí òun sì sọ pé kí nàìjíríà ọmọ sẹ̀kún torí fáṣà òun ti bẹ nínú kọ́ńtì ni pé kí wọ́n ní nàìjíríà ló fẹ́ nítorí fáṣà rẹ̀ ti bẹ́ ọ̀la òde ni pé nínú ìwà yìí àwọn èèyàn sọ yìí pé orúkọ òtọ́lá làwọn fẹ́ ṣe pé orúkọ kílíà ni wọ́n fẹ́ sọ ọmọ mùsùlùmí orúkọ orúkọ orúkọ gáàbì gáàbì ló fẹ́ àti ráwọn àbá bàbá yarí pé kò sí kọjọ kàkà tí ọba fílẹ̀ ti ti lóògbé ní sorúkọ mọ́ bàbá wa pe àwọn àbá àti ọlọ́tọ̀ bàbá kọ́ máa lórúkọ mùsùlùmí òun náà fi tiẹ̀ ó sorúkọ lọ́mọ orúkọ bọ́ọ̀lù orí bọ́ọ̀lù. subhanallah àwọn àwòkọ́ṣe tó kálukú ṣe nìyẹn láwùjọ lónìí tá a wà ń bẹ̀ ẹ já wòye ẹni tá a là á ṣe ẹ sì mọ́jà gbàgbé yín pé àlùmọ́rìkù máa mẹ́ni àbáyọ́mọ̀ ìfìyàmà sáré mi àti nìkan kan ní tẹ̀sẹ̀ jáwòye sí jáwòye sí àkútí bẹ́ńtà láwùjọ nìyẹn ẹni tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan tá a sọ ìwá ní ìgbésí àti àwọn nǹkan fún mi tó yàtọ̀ sílẹ̀ yìí àárín wọn ti ní pé wọ́n pààrọ̀ wọ́n fi nǹkan tó dáa pààrọ̀ tí ò wúlò nǹkan lóore wọ́n gbèjú sílẹ̀ wọn lọ wọn kàn sí ọ̀dà ibi ìbàlẹ̀ lọ́wọ́ ajẹ́ pé kò káta wá padà dáná láti fẹ́ ká dá padà sínú òye wa àtòyè àwọn ọmọ wa àwọn ọ̀dọ́ wa àwọn òkúńdọ̀ ọmọ wa àwọn ọ̀dọ́ ká dá padà sínú òye wọn. ìrísí tó lálàáfíà nínú àwòkọ́ṣe tó dára tó wúlò àti ìjẹ́ ọmọlúwàbí ibi tọ́tọ́tọ́ yẹ fún ọmọ àtẹ̀lé ìjẹ́ fún ọkọ̀ sílẹ̀. inú ojú ewé yìí láti tó padà máa rí tọ́ba yá ó lè má jẹ́ inú orú òní náà. àwọn ìgbìyànjú bẹ́ẹ̀ náà gbìyànjú láti gbé káṣe láti dá èdè sí padà ìtòkojú hàn wọn ò kọ́sẹ̀ tó ga jùlọ ètò sì pé ọtọ́ mímì àtẹnìkọ̀ kan wá káma wò kọ́sẹ̀ káma máa wà náà kó sì máa wò kọ́sẹ̀. alákọ̀ọ́kọ́ òun náà ni wípé kọ́lọ́wọ́n bá kókó wá mọ̀nà o inú ìfẹ́ tó yẹ ká fi káwọn máa wá òun náà ni ìjà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ìjà nẹ́bí sallallahu alaihi wa sallam tàbá sọ̀rọ̀ nípa rẹ̀ kìí ṣe pé ìgbénu tí máa ń ṣe wá lásán o ìdá kẹsàrí ronú ẹ̀mí tí ó gunlé lára wa lásán tí ó sùn lọlẹ̀ kìí ṣe sọ́jà gẹ́gẹ́ bí ìkòkò orí ọtẹ tó yẹ pé kò ní pẹ́ tó lọ fi ṣèmi ní ojú òfin kóra kìí ṣe pàdé orí àgbàrá là ń sọ o torí pé wọ́n bá ń dá ọkọ̀ ìdí àtẹ́bí sọ̀rọ̀ lásán lọ́dọ̀ ẹlòmíì ó ti wò pé bọ́yá nǹkan táwọn lè fi pawó lásán ìdí àtẹ́bí òjú bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tiẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam ìfẹ́ àtẹ́bí lọ́dọ̀ ẹlòmíì tí ọba ti jẹ́ nǹkan tó ti bí yóò ti fa dáadáa kan wọlé fún ní ìdí ọmọ fojú rí báyìí tàbí tó lè jẹ rárá o ìbí ọmọ nígbà àtẹ́bí o ètò yẹn là ń sọ o. ṣùgbọ́n tá à ń sọ nípa ìfẹ́ àtẹ́bí sọ̀rọ̀ láti sọ́dọ̀ tí ń bí àtẹ́bí òun náà ní kí ìfẹ́ tiwa táwa ọ̀ ṣe kó ṣe déédéé sálẹ̀ bí ọmọ kó sì jẹ́ wípé ìdí a máa jẹ́jú sílẹ̀ ní tẹ́tà kórìíra kó sì déédéé sánẹ́tì wa Muhammad sallallahu alaihi wasallam kórìíra. ẹ mọ̀ bá àwọn báwọn láwọn àpẹẹrẹ tó súnmọ́ òun ló súnmọ́ ní kété kó ní súnmọ́ parí sínú rẹ̀ o ànẹ́bí ní tẹ̀rùn gbà tẹ́ ẹ dá tẹ́ ẹ bílẹ̀ báyìí títẹ̀ yí papọ̀ mọ́ sí ànẹ́bí sallallahu alaihi wasallam lágbègbè. sáyẹ́ká ànẹ́bí ní tẹ̀rùn gbà lẹ́yìn bá kórìíra rẹ̀ bá kú sí ẹwà ọ̀pá kọ̀mọ́tà nẹ́bí o ó sì fẹ́ fún fúlọ̀ òjijì pẹ̀lú ànẹ́bí sọ̀lá àṣẹlẹ̀ ọ̀fẹ́ jẹ́ tí ó wà ní tòsí pẹ̀kípẹ̀ kí ànẹ́bí sọ̀lá níjọ́ gbé ni sísẹ̀ rẹ̀ wá papọ̀ má tiẹ̀. ọ̀pá kọ. báni bákàlà ànẹ́bí sọ̀lá ń sẹ́ni kí ìrìjà sọ owó rí àwọn adájọ́ kù ní débẹ̀ ló ṣe rí ọ̀pá kọ̀ má tiẹ̀ ànẹ́bí sọ̀lá rẹ̀ sọ̀lá bóòlù fi wá fẹ́ tò lẹ́yìn rẹ̀ ìjókòó kálukú wọn máa wò ó ṣé sánẹ́bí nífẹ̀ẹ́ sí adékàntì kí sẹ́ wá ṣe déédéé bí ànẹ́bí ṣé ń dá kórìíra ṣe déédé sáré sọ́nà ṣe kí ni o tó kórìíra àfúrà tó gba àwọn yẹn a sì máa mọ̀ yìí pé iṣẹ́ tá a máa ṣe ọgbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tí ó ń wà rẹ́rìn pẹ̀lú àtẹ́bí ìjọba àtijọ́ gbèdé yóò sì lè jẹ́ pé kí ìṣìnà ìfẹ́ wa ó lè máa wà pẹ̀lú àtìrí àtẹ́bí ìkúlẹ̀ tó ti ṣẹ́ sí èèyàn fẹ́ láàmú ni wọ́n mọ̀ fẹ́ pàdé èèyàn já ọlọ́run já pàdé àtẹ́bí o pẹ̀lú dáadáa o nígbà tó o ṣiṣẹ́ tó pàdé àtẹ́bí ṣùgbọ́n tó o bá ṣe ànábì sọ̀sọ́nà láyé bíbá yìí ẹni tó o ti òní fẹ́ pàdé rẹ bí bàbá rẹ tó o ṣe tó ti bíbá yìí dípò rẹ o tó o pàdé sọ̀sọ́nà ọ̀fẹ́ pàdé bàbá rẹ. nílé ayé yìí ìyọ́mọ sámẹ́ tọ́tẹ̀ kó ló ti fẹ́ pàdé ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé iṣẹ́ rẹ ọ̀pá kò má ti ànábì Muhammad sallallahu alaihi wasallam kó ata jẹ́rùsìn ọlọ́run ẹ̀jẹ̀ àmọ̀ yìí pé ìfẹ́ ànábì sọ́lá ọgbọ́dọ̀ wà ní ọkàn wa a sì gbọ́dọ̀ máa ń lọ nígbà lọ́yẹ̀ ìṣúná ọkàn àwọn tó ti fún ọjà àwọn ọmọ wa torí pé àwa a ní nífẹ̀ẹ́ ànábì àfi torí tọ́lọ́ a máa nífẹ̀ẹ́ rẹ̀ torí tọ́lọ́ pẹ̀lú tọ́lọ́ láti kiri ọ̀ láti máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ wá rí àkórí nífẹ̀ẹ́ wa tí ànábì sọlọ́lá àti sẹ́lẹ̀ òun náà ní kọjá bí ànábì sọlọ́lá á nífẹ̀ẹ́ sí ju ẹ̀mí ara wa lọ òun náà láti fẹ́ sí ju dúkìá wa lọ òun láti fẹ́ sí ju àwọn ọmọ wa lọ òun láti fẹ́ sí ju àwọn bàbá wa lọ òun láti fẹ́ sí ju gbogbo nǹkan tí bẹ lórílẹ̀ ayé lọ gẹ́gẹ́ bí alimami Bukhari ti gbé jáde nínú hadith afáwa ẹmọrọ ọmọ Khattab ọlọmọba níyọrọ sí wọn wọn dáadáa ju ojúṣe ọlọmọlọmọ àrẹ sọlọ sọ pé ẹnì kọ̀ọ̀kan yóò tí ì lè jẹ olùgbàgbọ́ òwúrò títí tí máa fi jẹni tí ó nífẹ̀ẹ́ sí jù ẹ̀mí ara rẹ̀ lọ àti dúkìá rẹ̀ àti ọmọ rẹ̀. gbàtà níbi sọlọ máa sọlá sọ báyìí afáwa ẹmọrọ wa sọ báyìí pé ilé ojúṣe ọlọ mo nífẹ̀ẹ́ sí ọdún tó gbọ́ àwọn nǹkan tó rí lọ ṣùgbọ́n o ẹ̀mí mi nìkan ṣoṣo ni mo nífẹ̀ẹ́ sí ju rí ànẹ́bí lọ. ànẹ́bí sọ́lọ́ máa lè fún àwọn aṣọ pé láà rárá o ìfẹ́ yóò ti àbí ìgbàgbọ́ yóò ti pè rẹ̀ ọ̀rẹ́mọ̀ gbogbo ẹni tẹ́lẹ̀ ìfẹ́ lọ rẹ̀ fúra títí ó fi jẹ́ pé mi gàgà lónìí fẹ́ síbẹ̀ ní ara rẹ̀ lọ. ìgbà tí àfáwà ọmọ rẹ̀ bí ọmọ ọ̀sẹ̀ aláìsí sọ gbọ́ ilé yìí ọwọ́ aṣọ fún ànẹ́bí sọ̀rọ̀ láti náà pé ìrẹ́ ànẹ́bí ní ìsìnkú mo ti ń wì mo ti ń nífẹ̀ẹ́ rẹ̀ ànẹ́bí sọ̀rọ̀ láti náà ju ẹ̀mí mi lọ ànábì sallallahu alaihi wasallam sọ pé ha nísinsìnyí ìgbàgbọ́ tẹ̀sẹ̀ wá dé sínú ọkàn dáadáa ní ìrẹ́ ọmọ. kí ló wá ní tó fi tọ́ tó fi yẹ kémi àtẹnìkọ̀ kan ká níbi ìdíje ọlọ́run sallallahu alaihi wasallam. torí pé dáadáa yìí dáa lẹ́nu wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ìpìlẹ̀ tí wá ní. ìdí àtẹ́lẹ̀ sallallahu alaihi wasallam ìpìlẹ̀ tí wá ní tí ọ̀bá ẹni tí fi àtẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́dọ̀ tó túmọ̀ pé kò sì fi ọlọ́ tàlẹ́ tọ́fẹ́ ju ọlọ́ fún àdébò náà yẹn wá ní kí ẹ mú tàlẹ́bí fún bẹ́ẹ̀ ẹjá ti ìsìlámù tó kù á ní kò sí ìsìlámù ẹ mú ti àtẹ́bí kú àní ẹjá ti ìsìlámù tó kù ẹ máa ti ìsìlámù wa lọ ọ̀nà ọmọdé báyìí lórí ìsìlámù òun wọn kì í kódà tó ọbẹ̀ tó lè sọ pé òkúta nẹ́bí kó wọ ọ̀gá kúránì kò sí kẹ̀kẹ́ tá a rí pé àyàfi kọjá pé ìpìlẹ̀ rẹ̀ nẹ́bí tá a nífẹ̀ẹ́ sí lágbà tó wà so ìfẹ́ àtẹ́bí sọ̀rọ̀lá àṣẹlẹ̀ nínú ìpìlẹ̀ sí wa ní oṣù tó yọ kó bẹ̀. bí kò lọ́lọ́run tí ọlá rẹ̀ gàdú lọ́sì ti pa ìfẹ́ tí àti sànẹ́lì sọ́lá papọ̀ nínú àyà tí wọ́n lù á ní ìtẹ̀rí. ètò ti gbé akẹ́lẹ́ múlẹ̀ wá fún wa ni. a lè kí ni o a lè gbogbo ẹ̀ tán fún wa ṣùgbọ́n ká mú díẹ̀ wá. àyà tí ọlọ́run ọba ilé kí ọlọ́run fún wa ní súnmọ́ tó tọ́ ọba. ọlọ́ni kúl rí anífi sọ́lá sọ fún ọ pé ìkànnì àbá òkun tó bá jẹ́ wá ìfọwọ́nùkùn tàbá àwọn ọmọ àyà yín ẹ̀gbọ́n yín àbúrò yín wá àtìwájùkùn àwọn ọkọ yín tàbá àwọn àyàwó yín wá àṣírọ́tùkùn gbogbo mọ̀lẹ́bí yín wá àmúwálò ní kútàrọ́tùmù hà àwọn owó tẹ̀ ti kójọ wọ́n ti dárò tó tàṣẹ́wò náà kàtàdà hà owó tẹ̀ ti tẹ̀ ń páyà fọ́mọ́kúta owó tẹ̀ ti tẹ̀ ń páyà wípé fọ́mọ́tì tọ́ba jẹ́ pé àwọn alẹ́ inú yín dùn sí tẹ̀ yọnu sí pé á ah, iná ti kọ́lé ẹ̀wò lè tẹ̀rẹ̀kẹ́tẹ̀ sẹ́gbẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àhábà ilé ìkùnmínà lọ́ bẹ́ẹ̀ bá ní ìfẹ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ju ọlọ́wọ́n bá lọ. wọ́n rọ̀ sún olè ní ẹ bá lọ nífẹ̀ẹ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ju iṣẹ́ rẹ̀ lọ wọ́jì áàdì tẹ́ ẹ bá lọ nífẹ̀ẹ́ sí bá lọ pátárọ̀ bẹ́sù ọ̀yẹ̀ máa fi sùn. ẹ máa bówó yẹn so ṣèbówó tó pé ní ẹ pàtó náà ẹ̀bìtàn náà há para ẹ sànẹ́bì sẹ́yìn ẹ sọ ìjà gbọ́dọ̀ ọ̀nà náà ọba ìlẹ́gbẹ̀lẹ́ fún kókè. ṣé ẹni gbogbo tó kù láyé lẹ́fẹ́ ẹ máa fi lọ ẹ máa fi sùn. hatta ya'ti Allahu bi amri títọ́lọ́ òfin mú àtẹ̀rẹ̀ wa ìjọba tẹ ọlọ́run ọba ìlẹ́gbẹ̀lẹ́ lọ́sùn yìí ẹnì kan ò ní lágbára àti ṣe sẹ́mọ̀ pé láwùjọ lónìí àwọn èèyàn máa ń fọ́n wa pé àbá ìjà ara rẹ ní ògbè ọlọ́run sọ ògbè ìjà tí wọ́n máa fèjì ọlọ́run ni tí wọ́n fẹ́ máa jà fọ́lọ́run ni bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ máa jà fọ́lọ́run kí lè ní ìbá àjẹ́ tí ìbá máa jà fúri ara rẹ ẹ̀tọ́ mi ọlọ́run náà ló lè fún mi ní ìjàfẹ́tọ́ mi ṣùgbọ́n mò ń jà fún ìwọ ọlọ́run ọba tẹ̀sẹ̀ máa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bá rí àwọn ibi títẹ̀lẹ̀ tí ń tẹ̀lẹ̀ tí wàhálà tẹ̀lẹ̀ láàrin mùsùlùmí àtẹlù míì wọ́n ní ẹ sọ́ra ẹ má gbèjà ọlọ́run ẹ má jà fọlọ́ ọlọ́run ni ẹjọ́ jà fún rẹ̀ tàbí ẹni kọ́ lọ́wọ́ jà fún rẹ̀ ìyá ò lé o kò lè jẹ́ pé lóru kan lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlọ́kan sọ gbogbo àwọn kan ló sọ ọ́dọ̀ òkúta lọ. òní sáré òye fún wa lójúmọ́ bàbá yìí yóò kan bọ́lá ọ̀sẹ̀ lọ́wọ́ dọ̀bọ̀ yóò pa wọn bẹ́ẹ̀ wọn ò ní tẹ̀ yọ pa wọn ẹni pé wọn ò ní máa ìpòlùsì wọn ò ní máa bíra wọn mọ́ bọ́lá ọ̀sẹ̀ sọ wọn yóò pa wọn. tọ́ba ti di ti pé ẹnìkan bá ń yọwọ́ ẹ̀sìn ọlọ́run ní ọjà tọmọdé hasimani ìdáàmá sí mahasfanja owó wọ ìdáàyò dáàmú ìdáàmú lẹ́mìí tọrọdì yóò mọ bínú yóò mọ faraya yóò mọ farata ìdáàbà sí ma hasan jago yóò bá yọwọ yìí tẹ yọkuyọ. wọ́n ìdá yóò sá mi ìlà òhun lam yàtọ̀rọ̀dì wọ́n bá wà ń kú ọlọ́run wọ́n sọ̀rọ̀ kọ̀rọ̀ tẹ́sí ọlọ́run kò ní farata kò ní fa kò ní jà láti kò yọ. òun gbé yẹn lẹ́sí bá máa ń ṣe bẹ́ẹ̀. yẹn pé bísọ̀ ọlọ́run láti máa bínú. ṣùgbọ́n mi ọ̀dọ̀ ọ̀gbọ̀n wa ọlọ́run dájú gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ bá nífẹ̀ẹ́ sí tòun ọlọ́run bá lọ tó òjíṣẹ́ rẹ lọ ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ jagun mọ́tò òun ọlọ́run bá lọ ẹ máa fi òkú láti ọlọ́run bá ìrìnkà yóò fi torí pé wàhálà ọ̀hún láyé àti ẹ̀kọ́ ọmọ ìfà àti kéyìn ọlọ́run ò ní fi ọ̀nà mọ́ gbogbo ìjọ tí wọ́n jẹ́ òkè ẹ̀dá o ọlọ́run bá tí ọlá rẹ̀ gàdúrà tó sọ pé ó lè gbé alẹ́ ni yuhibbukum Allah ọlọ́run nífẹ̀ẹ́ yín wọ̀yọ́ lọ́kùnrin lẹ́kùn tó lọ bákan ọlọ́run sì tún ṣe àforíjì ẹ̀ṣẹ̀ yín yóò sì fún yín wallahu ghafurur rahim ọlọ́run ọba yín ọba aláforíjì ọ̀pọ̀ oníkẹ́ ìbí báyìí àrò apẹ̀kẹ́ tó níbẹ̀ tọ́lọ́ ọba ilé pẹ̀lú fún aláǹfààní ní ọjọ́ mẹ́jọ tó bá tẹ́kùn ní sẹ́ni tó ṣe bá lò bárakà lọ́kùnrin wọlé fún mi الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد أقول يقول الله بعد جل يقول كما باء نبي محمد صلى الله عليه وسلم أمر لي والصحابة تقول تلنا يقول دادا توفي توفي سلتي توفي رجوع القيامة وباتي أجمع الله nínú nǹkan tó بكي pé àtúnwò والدي kí a fi ara wa الله ní kútúbà ẹlẹ́ẹ̀kejì òun náà معنا pé الله ọlọ́run ọba tí ọlá ó gbé àwọn ìwọ kan kalẹ̀ fún ara rẹ̀ ó sì gbé àwọn ìwọ kan kalẹ̀ káwa tá a jẹ́ ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó sì gbé ìwọ kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó tún wá gbé ìwọ kalẹ̀ fáwọn ilé rẹ̀ títí màsáàjì. nínú ìwọ ọlọ́run ọba ìlẹ̀kọ́ lásán gbé kalẹ̀ fún wa láàrin ara wa ní pé ká má sàbòsí fún ara wa gẹ́gẹ́ bó sì wà ní hadithul qudusi tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ fún ó dẹ́ni pé àwọn mùsùlùmí lọ àwọn ilé olúwa bíi àwọn tí wọ́n sáàjì ọ̀pá dandan fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó máa fún àwọn ilé ìní ọ̀wọ̀ ó sì máa fún àwọn ilé ilé ó sì wọ́n ní ilé àgbéga ó sì wọ́n ní ilé ẹ̀yẹ ilé tuntun kọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlá fi àpọ́nlé àti àyẹ́sí fún ni àwọn ilé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kò sí ẹ̀dá kan tí ọmọ nǹkan tó lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá pọ́nlé tí ọmọ pọ́nlé gbogbo nǹkan tó jámì ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kò sí tí ọmọ pọ́nlé àyàtúkọ́jẹ́ pé ìpayọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìbẹ̀ nínú bá àyàtú ẹni torí délé àwọn mọ́sálásí ilé tá a máa ń wọ̀ tá a máa rí kọ́kà balẹ̀ gbà. tí wàhálà bá ń ṣẹlẹ̀ tí fìtínà ń ṣẹlẹ̀ níyẹn báyìí wọ́n máa ń sìn ní táwọn ará kan ní pé kí ìpayà ti ń bẹ́ẹ̀ lògbèsè ayé fúru ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan tó ṣe é gbé kò ti lọ́ọ̀lẹ̀. ṣùgbọ́n láwùjọ tá a wà lónìí àwọn ọ̀nà àti àwọn ìwà àti àwọn ìṣe táwọn èèyàn ń ṣe nínú ọmọ sáájì láwùjọ lónìí ọwọ́ èyí tó ṣe yí pé àwọn ìṣesí tá à ń rí yìí ó ń pani lọ́kàn jẹ́ púpọ̀ ìta mọ́sálásí là ń sọ igbe yìí ó ti gbé mọ́sìn wá sí mọ́sálásí yóò paaki ẹ̀sìn ká paaki mọ́sálásí ẹlòmí ò sí yóò dúró dúró wípé tí èkó ń lò ní machine yóò sì gbé machine machine lọ. aláyọ̀dọ́ ní òwúlá ìka àná ọmọ àbẹ̀rẹ̀ òfurufú tí wọn ò lérò kọ́ lóun gbàwọ̀n ọjọ́ tí gbogbo ayé òdì di níwájú ọba tó dá wọn. àwọn èèyàn àwọn èèyàn kan wọ́n ní mọ́sálásí tí wọ́n ti lè ṣàgbèrè nígbà táwọn tó bá pọ̀ fírí lẹ́sẹ̀ kò fírí tí wọ́n ti mọ́sálásí kalẹ̀. tí wọ́n rántí kọjọ́ ọjọ́ bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n rí dídí lọ́rọ̀rùn wọ́n gbàgbọ́ wọ́n mú àwọn nǹkan oríṣiríṣi mọ́sálásí wọn máa kó lọ. sàgàfúrò láì lásán nígbà bá ti ṣe ṣègbè fáà subhanallah ṣe ìmọ̀nù mọ́sálásí wa yìí níjọ júmọ́ àbáyé ìkànnù àwọn olùmọ̀wá fẹ́ jẹ mo sì lọ́ra jẹ mo sì gbé kalẹ̀ fún ibẹ̀ mọ́sálásí subhanallah nígbà tá ẹ̀ kojú lójú èkó fúrí báyìí àtàbọ̀ àtúnjẹ tábà arábọ̀ padà lórí lókun àwùjọ àti ìlú oúnjẹ yìí máa ìbẹ́bẹ̀ ìbẹ́bẹ̀ ẹni mo lé lọ́mọlé ẹ̀ mo gbé síbẹ̀ láì mọ̀ yìí gbà bí mo ṣe gbé síbẹ̀ ni o mo sì á gbé síbẹ̀ báyìí. Wọ́lá ọ̀rọ̀ ìbànújẹ́ ni o nínú mọ́ṣáláṣí. Wọ́lá ìwé ti di gidigidi jà yìí. Sẹ́mu wọlé sẹ́mu ọ̀ká mu mélòó mélòó la fẹ́ ta nínú nǹkan tá à ń fi mọ́ṣáláṣí tá a bá a. Tí ìgbàgbọ́ ti bàjẹ́ báwo yẹn lọ́kàn bẹ́ẹ̀ náà. tí ọ̀wá ní ìtumọ̀ sí wọn rárá ṣe àkóso wọn sí mọ́sálásí. ọtún fún wa jẹ́ pé ní mọ́júmọ́ àná táwọn elérò sọ fáwọn lọ kan nínú ọmọ àyà wa àbú Musa kọ́ náà ọba ìlú pẹ̀lú akọ́bá alẹ́kùn dáadáa fún un. ó ń dé mọ́sálásí láago mẹ́ta òru wípé tó ẹrù rẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó pé wọ́n lọ sí èrò báyìí já mọ́sálásí ọlọ́kọ̀ ọyọ wọ́n ti gbé gbogbo ìdí aṣọ méjèèjì báyìí lá méjèèjì tó àpò méjèèjì yẹn wọ́n ti gbé gbogbo aṣọ yẹn lọ. sáyé yìí náà tá a wà yìí náà ọwọ́ ti ká mọ́sálásí ò ní ọ̀wọ̀ mọ́ mọ́sálásí ti ò ní àpẹẹlẹ lọ́dọ̀ àwọn èèyàn mọ́. ọlá ìbànújẹ́ lá o èyí ń ṣe fóun jẹ́ o èyí ṣe òkú jẹ ìta abiláǹfààní ká sọ báyìí fún wa ní pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tẹ̀yin náà bá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí lónìí ẹ wo àwọn agboolé lọ jẹni tó bá tẹ́lẹ̀ ìwé kó tètè dá padà wọn ní àǹfààní kó dá padà kó bọ́lọ̀ ọba yìí pé lọ́ba àtàmójúkò fún bẹ báyìí ṣùgbọ́n tí ọba dá padà tọ́lọ̀ ń bẹ mú fún wa fúnra ara wa tá a bá fẹ́ lọ́wọ́ wa fún yọ gbàgbé kó lówó rí ọba tọ́ba gbádùn ní yóò gbàgbé kó wúrí gbàgbé láyé o. torí díẹ̀ nínú aṣọ yẹn wọ́n rí a sì bí wọ́n ti rí a rí bí ti rí gbogbo orin tẹ́tí wọn já mọ́sálásí nígbà táwọn aláṣọ ń lọ táwọn ń lérò àwọn kan rí aṣọ yẹn wọ́n sanná sí ah, aṣọ àwọn ilé wa kan lọ́mọ ìjábọ̀ yìí wọ́n kàn rí pé àìníkátà lọ sí náà àwọn ọmọ nǹkan àwọn aráṣọ tí wọ́n pàǹdà aṣọ yẹn nínú aṣọ yẹn mo rí wọn ti di àwọn irinṣẹ́ tí ẹni yẹn ti jálé ìbẹ̀rù àwọn sáde èrò pẹ̀tọ̀ oh, àyíbá máa ta bá gbọ́ ẹ mọ́tò kan bá sọ kásọ bá jábọ́ ní ẹ̀yìn rẹ̀ o bọ́ọ̀lù wọlé láti ilé pẹ̀tọ̀ wọ́n bu aṣọ ẹni báyìí báyìí báyìí o wọ́n yà sọ ẹni báyìí báyìí àwọn aṣọ báyìí báyìí báyìí báyìí o báwa ń wò pé wọ́n yẹ ẹni kan tètè kí ọjọ́ pé mọ́tò kan ní ọjà bọ́ọ̀lù subhanallah àtúntò tá a fi sọ bá a ti sọ yìí ni pé kọ́nítọ̀ náà lè máa mọ̀ yìí pé àmì ń bẹ àmì ń bẹ o wàlọ́ọ̀nì kọ́ bá wà ní kútu wéje ọlọ́run ọba ìlẹ́jọ́ ológun pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú agbára ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá. ṣùgbọ́n tá a sọ ní ibi ẹ̀dá pẹ̀lẹ́jà wù mọ́sálásí la pé ibi tá a sọ sí bọ́ọ̀kan balẹ̀ ọ̀bọ̀ àkúwà lọ́yẹ kí mọ́sálásí ọjẹ́ àwọn àtúnyẹ mọ́sálásí àtúnkọ́lẹ̀ fún mọ́sálásí Ah, ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ba wọn gbogbo àwọn tí wọ́n ń ṣe ibi ní mọ́sálásí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ba wa mọ̀ ẹ mọ̀ rí láàyè gbogbo àwọn àyè àyè àlùwàlá mọ́ lọ ẹnu bí ọjà pété wọ́lá ẹ̀ mọ̀ iye gbàgbé yẹn ẹ mọ̀ pé sẹ́rí orí eléyìí ò pé níbí báyìí lẹ́nu ọ̀nà mọ́sálásí ìjọkọ̀ bẹ̀rẹ̀ ìjọkọ̀ ẹ̀jẹ̀ akáyọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ìjà bẹ̀rù ọlọ́ ìjà rántí ọjọ́ àti sùn. sáàlì kìyàmọ̀ yẹn tí kò bọ̀ wá lẹ́rù tí ọ̀pá wa láyà. ó jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí láwà máa ṣe mọ́sálásí. ẹ wò báwọn bàbá àná ẹ wọ ọ̀wọ̀ àti àpọ́nlé àti àyẹ́ tí wọ́n kù fún mọ́sálásí. tábà lọ kírun ní ọjà nígbà tí a máa ń ṣe àwọn nǹkan kankan ní gbógáàmù nígbà ọdún lọ́jà mẹ́yìn tàbí jọ ọdún kan tí èrò pọ̀ àwọn bàbá kan ti kú ní ìsìn wọn máa pariwo ní bí wọn bá ti kí nǹkan kan sápẹ́ tó mọ́ sí bọ́ ọ. ṣé wọn ló ní bàtà tó fẹ́ wọ̀ àkọ́kọ́ fẹ́ jí kó àríkọ́ fẹ́ sí wọ̀ níwò dáadáa kí éṣèké láyọ̀ tẹ́ bẹ́ẹ̀ yọ̀tẹ̀ yọ̀tẹ̀ wọn tó rí lẹ́sẹ̀ rẹ ti ní yọ̀tẹ̀ wọn máa pariwo bẹ́ẹ̀ títí títí títí ló fi sọ kẹ́dùbọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ kẹ́dùbọ̀ ó kálukú sì ma tiẹ̀ ìwọ nìkan jú bẹ́ẹ̀. ẹ dákun torí tọ́ náà wà á rọ̀ wá àwọn ọmọ wa ẹjẹ́ bá wọn sọ̀rọ̀ àyíṣẹ́ ẹjọ́dọ̀ ẹjẹ́ ká gba wá sí i. kádàrá kó ní kálukú lọ́rọ̀ súnmọ́ fún wa àwọn ni tí wa láìpẹ́ láìpẹ́ ọba ló mú bá wa. àwa wò pé ọ̀nà ẹni tọ́lọ̀ òkú yáàrí rẹ̀ fún ó ní ìdí pàtàkì àtọ́gbọ́n tó ga tọ́lọ̀ òkú kú yáàrí fún ọlọ́ ìwọ tó ti bá ẹgbẹ́ tọ́lọ̀ bá kú yáàrí fún ní ọjà sábà bí aburú fún ṣé kọ́rù náà lówó tẹ́lẹ̀ ebi nù jọ musa lọ́wọ́ tẹ́lẹ̀ sàdágọ́ àlẹ́ yìí tìbú wúlò sí ẹni tó padà dìbẹ́ yẹn ló jẹ́ pé àwọn atọ́nà bàbára fún wa níwọ̀n ẹ̀jẹ̀ àgbà fún wọn yẹn ló lóore ẹ̀ńtọ́nà bá ti fi tó ẹ̀jẹ̀ àmọ́ ìyọnu sí kọ́dà ṣùgbọ́n èròǹgbà ti ní pé ọ̀fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ ọ̀fẹ́ tiẹ̀ tí ó ga lẹ̀ kánà níbẹ̀. tọ́pọ̀ tó ga nínú ẹ̀mí àwọn àtàjọ́dọ̀ nìyẹn ẹ dákun ẹja ti pẹ̀lẹ́ ọlọ́run bá la ń bẹ̀ ọlọ́run dákun ṣàánú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa o ọlọ́run dákun àbẹ́ ọ̀dákun ṣàánú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ìdùnnú ìrọ̀rùn rọra ọlọ́run dákun ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run dákun àbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ó kúrú kó sẹ́ńtúrẹ́sì àti wọlé ọlọ́run dákun bá ní ṣe ìdùnnú fún wa lórílẹ̀-èdè Nàìjíríà ọlọ́dàpọ̀ àbíọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ìlú sẹ́yìn ìpínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ìlú wa ẹnìkọ̀ọ̀kan wa ìlú sẹ́yìn ọlọ́dàpọ̀ májè kọ́dà lófẹ́ ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ o ìdùnnú ìrọ̀rùn rọra ọlọ́dàpọ̀ ṣe fún wa gbogbo ti ń jẹ má burú ọlọ́dàpọ̀ lè jìnà sí wa gbogbo tọ́lọ́wọ́n bá fẹ́ ọlọ́dàpọ̀já lè fẹ́ ìtiwọ́ ọlọ́wọ́n bá ìrẹ́jọ́ ọlọ́ọ̀fẹ́ dàpọ̀já lè jìnà sí gbogbo tó ti sẹ́ẹ̀rẹ́ fẹ́ ọlọ́dàpọ̀já lè fẹ́ gbogbo tó ti sẹ́ẹ̀rẹ́ ọ̀fẹ́ gbogbo àwọn tí wọ́n ń bu aburú lọ́dà kùjọ mo lè dálẹ̀ ọ̀nà halali ṣẹ́jà àtẹnifọ̀ kátàǹgbà jẹ́ kátàǹgbà mú lọ́dà kùjọ ní ma wa o gbogbo ẹni tí ń gba ọ̀nà haramu jẹ́ lọ́dà kùjọ kó lọ́wọ́ wọn halali tó gbé kọ́ dára tó lò Ìdùnnú ìlọ̀rọ̀ rà ọ̀dà kò ṣe fún wa, ọ̀nà àbáwọn ọlọ́wọ́ rẹ̀, ọ̀gbọ́n náà ti dàgbò ní àkásánà. الله